أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين وبعد ألا تفهم رمضة الله ọ̀láti yíó mọ́kànlá هنا àwọn tí على fi bí sí orílẹ̀ aláyé ní àmdẹ pẹ̀lú àlàáfíà ara àmdẹ pẹ̀lú rojúráyè àwọn fẹ́sẹ̀ ní lórí tí ó dájú tí ó dámá ń sọrí lé lórí lónà ní alàìsíláàmì wàsúnà ma fẹ́sẹ̀ ní lórí tí a masílà na nẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam àti lórí ìsìláàmù tí ó mú wá fún wa lẹ́nà ní orí tó gájú tí ọlọ́mà ń ṣe tẹ̀lé ilé ìyá ni a fi ní àtàwọn ní ìlàmù orí tọ́lọ́ ń ṣe fún wa kọlọ́mọ́ tọ́lá jẹ́ tí ọba wa kalẹ́ tó fà bárka síṣẹ́ ní ayé wa àti alkiyama wa jama a fi kú olórí ọ̀rọ̀ tí a ń bábọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìlànà nabi wa muhammad sallallahu alaihi wasallam ìlànà nípa súnà nabi sallallahu alaihi wasallam ní ti a ti sọ lọ́pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa lórí ẹ̀ náà ni ìgbàgbọ́yé bí àwọn tí wọ́n jáwọn ẹni ṣáájú wa bí wọ́n tí ma ń bá wọn tí wọ́n jáwọn aládàdá lẹ́lò ara àgbàgbọ́yé súnnà nàbí náà tó pé bí ṣe ayé àwọn tí wọ́n ṣáájú wa ní jama yóò ádùn nínú súnnà ti a máa ń kàkún ara súnnà gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tàbí ìrìnlẹ̀ gbogbo ìṣẹ́ ayé àwọn tí wọ́n sáájú wa látọ̀rí àwọn sọ̀hádà الذين جاءوا من بعدهم والذين جاءوا من بعدهم ẹ̀ẹ́dùn lórí àwọn tó tẹ̀lé wa tó tẹ̀lé wọn ìgbésí ayé wọn lápapọ̀ ọ̀nà àgbà kẹ́kọ̀ọ́ ọ̀nà àgbà lórí máa ọ̀nà àgbà àti máa wọn bí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wá fún wa nínú ẹ̀ náà ni ta'limuhum wa irshaduhum wa iqamatul hujjati alayhim kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n fún wọn ní ìmọ̀ wọ́n sì mú àwùjẹ́ àrí ọlọ́mọ tàbí wọ́n gbé lé wọn lórí pẹ́tọ́ àwọn tọ́já pé yóò jí ìyá fáwọn èèyàn gbọ́ sí ẹ̀ ọ́pẹ̀dẹ̀ ìgbóni ìdáwà ara rẹ̀ fójú sí ọlọ́run òun ni kó má sọ ń tọ́lọ́mọ bá fi hàn tí wọ́n gbà wọn ò bá ní wọ́n lọ́ta wọn sí wọ́n sí nìyẹn tọ́lọ́ wọn máa ni mọ́ sẹ̀lẹ́yìn kí ló dé ọ̀nà wílẹ̀ gbà dáhùn òbí sí ọlọ́run ló tẹ́ dáwọn lóhùn abẹ́ dáwọn lóhùn ìyẹn ni yóò jẹ́ kéèsì àwọn tọ́lọ́run rán wọn nẹ́bí ọlọ́run ọba sí bí èsì ṣe wàhálà àwọn tí wọ́n rólé fáwọn nẹ́bí ọlọ́run nínú àwọn àfà nínú àwọn onímọ̀ wàhálà tó wà lọ́rùn tí wọ́n ní kọmọ sọ tí ó tako tó jíṣẹ́ ọlọ́m kọ́ ti sọ ìtọ́yẹ kí wọ́n sọ sọ wọ́n sọ lẹ̀ sáwọn èèyàn gbá àwọn èèyàn dá wọn lóhùn àbáwọn èèyàn láìkí wọn ìyẹn ṣe tuntun àti ìsúná lọ́hì ọ̀zọ́wọ́ jẹ́ lọ́fẹ́ kọ́ bọ́lọ̀m ti gbáyé kalẹ̀ lábẹ́jọ́ tó ti pẹ́ wá nìyẹn yóò gbé náà nẹ́bí ọlọ́m bọ́lọ̀m bá náà wọn sáwọn èèyàn ọmọ sábà sàtakò wọn ìsábà àgbà tí wọ́n gbọ́ ni lẹ́yìn kí ni o kí wọ́n tó kí ni o kí wọ́n bínú sí wọn ẹni gbogbo hàn wọ́n ájámú mọ̀hábá ti hìn kí wọ́n bínú wọn kọ́kórìíra wọn látara tí wọ́n ti fi ọ̀dá mi wọ́n gbogbo kakọ̀ kan náà ni ó máa ní lẹ́gùn tí ẹ̀ lẹ́yìn wá sí ẹ̀yà kúrìyà sí ń di bíbí rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n bá láwọn ti súnmọ́ bẹ́ẹ̀ ló fi àbájú kórìíra èèyàn kan bàbá wò dáadáa pọ̀sùlùmí ó wà lábẹ́ ìbínú ọlọ́m ìbínú òtí fi ọlọ́m àti ìbínú àwọn ẹni bí ẹni èèyàn sí èèyàn ó wà tó látara ilé àlùmọ́mìnà yẹtẹ́lẹ̀ ọ̀rọ̀ bá hu ẹni tó dúró bọ́lọ́ ọba gbọ́ yóò máa tẹ̀lé ọba tó dáa ní ẹ̀yà àmọ̀rọ̀ wọn náà yà bọ́lọ́ bá pàtẹ yóò gba pípa yóò sì gba lílò wọn náà yà bọ́lọ́ bá kọ̀ǹkà yóò kó bá wọn bó gbọ́n bẹ́ẹ̀ bí ọlọ́mọ bá wá ní kí ni o tó bá ní onífẹ́ nǹkan àwọn ní onífẹ́ nǹkan yẹn tó bá kórìíra nǹkan á kórìíra nǹkan yẹn bó ti wá rí ìnífẹ́ lórí lọ́dọ̀ ànínábì náà bá ànínábì bá nífẹ́ á nífẹ́ tó bá kórìíra á kórìíra ẹ̀ kódà tó ti wá lórí àwọn tí wọ́n jẹ́ ẹni ìsájú wa ìjọba náà nífẹ́ á nífẹ́ ìjọba náà kórìíra á kórìíra ẹ̀ látàrẹ̀ ilé ìní kan má gbé fẹ́ ìfẹ́ ní ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó níwọ̀n kan wá sí ẹ̀dí nǹkan kọ̀kan bá ṣe tó láàfin fún ní sáìsì ẹ̀ bákanáà ẹjọ́ orí wa wípé ní ọ̀nà tí àwọn tí wọ́n jẹ́ ní ìṣáájú wa tí wọ́n máa ń gbà bá wọn aládàáda lẹ́nu tí bá wà tààlà dé lẹ́yìn wọn tán kí mo bá jẹ́ súnà jẹ́ súnà à ní kìyà à ní option àti báwa ní olú lànà yẹn ibi tá àti ní ìlú ayàlẹ́ sí òsì lọ́dọ̀ ọlọ́run ni bóyá tó ní ونعد أنفسنا من الصلفيين أما الفرعون من جماعة ونقول في ونبقاهم aládádálẹ́lù ọ̀nà ọ̀gbà sí dáwà wọn ni gbogbo ẹ̀lá fọ́ọ̀tì ni a ní àwọn kan máa lọ sọ́nù káwọ máa lọ lóṣì ẹ̀rì pílànà wọn ò sí lò àwọn wíwá yìí àìní ẹ̀rọ ọmọ sọ pé ń súnmọ́ lò ìrọ́ ní ndẹ́ndẹ́ o ẹ̀lú ọ̀nà tí wọ́n máa ń gbà táwọn lò òun náà ni àjírú tí wọ́n ta ní àwọn sí pọ́ọ̀tì wọ́n ta kété wọ́n ṣe wọ́n ní kiri o ẹ̀ẹ́kún múrù oníyànjú náà bá ti ní jẹ́ akọ́kún mọ́wọ̀ mọ́tàlá Tàbí ìròyìn wọ́n fún wọn ní súnnà, sallallahu alaihi wasallam ọ̀nà tí wọ́n mọ́ ń gbà báwọn aládàdálẹ̀ ní mọ́sùlámù nítorí báwọn aládàdálẹ̀ kò jẹ́ bẹ̀rẹ̀ lójú ayé ti wọn ojú ayé tí wọn náà ló ti bẹ̀rẹ̀ ìyà tí wọ́n wá kọ́ sí wọn ẹ̀kọ́ tí ó mọ̀ jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó náà bá fẹ́ jẹ́ ní eré tó fẹ́ tẹ̀lé lànà mẹ́bí bó ṣe tọ́kù sí ẹ títí bí wọ́n ti bá so látara ilé ní ọ̀nà tí wọ́n máa ń gbà bá wọn aládàdá lẹ́nu ẹlẹ́kẹ̀rẹ̀ nínú ẹ̀jọ̀má wọn náà ni a ta fírò ní home tí wọ́n wọ́nu àwọn èèyàn ìgbésí aládàdá lẹ̀ kí wọ́n sọ àwọn èèyàn lára fún pé ẹ sọ́ra fún báyìí kàtà bó ṣe jẹ́rìí bó ṣe jẹ́rìí bó ṣe jẹ́rìí wọ̀lẹ́ ìsàmínà ló béèrè láti yìí tá a ti sọ yóò sí nínú pé wọ́n ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa àmọ́ ìyàtún náà kó bá dọ̀lá àdúmọ́ láti ráwọn ẹlòmíì tí wọ́n dákàmà tí wọ́n máa rò pé bíbà bíbà ni wọ́n ń ṣe o لكن ذلك لا يعني أن نستمر بالغيبة يعني لأن الأصل في ذلك يعني لكل من كل مسلم الحرمة إذا وصل يوصل يعني تصفي على تفسير في البدع أفوانه الجنس في البدع قواجه لدي وفي في الجيبة الجائزة جيبة والله ولكي يقول الجنس في البدع يعني الجيبة أو يتلهم فرما oníkéyàn wọ́n lè gé ìsì onígbìyà tó wá fẹ́ tè yẹ ní káwà náà sọ́ra kámọ́jì onígi wa sí wípé àbàsọ gíníbà tí ò lẹ́tọ̀ gan àbàfẹ́ sọ́tẹ̀ tọ́ mọ́ra wa lọ́wọ́ wọnà tẹ̀mí wa àbàsọ di tó dùn mọ́ wa lẹ́nu ẹ̀yìn wọnà tọ́lọ́ sàkó bí ha àbàmọ́ gbádùn ẹ̀ àmọ́ ẹ̀njọ́ yẹ kàtàlà tó yíwá ti kìkan sẹ́ni yóò tó mú mi yóò tó mú mi bí tó máa ń ṣe nínú ọgbẹ́ ìrìn sáré kẹfẹ́ fọwọ́ àfẹ́ àwọn mọ̀lásáàtì yàtọ̀ sáwọn nǹkan tá sọ inú àwọn nǹkan tó dùn tó dùn àmì jẹ́ kí bíbà o máa wọn náà ládé lẹ́nu ẹnkọ́ ọmọ ṣẹ́ kí a rẹ̀ agbára lè súnmọ́ òtúmọ̀ ìgbà lè ṣe bíbà wàlbíbà tó yẹ ní fi hákì na muharrama nígbà àti mọ̀ sí bíbà ní ìpìlẹ̀ ní fún ẹni tó bá jẹ́ ni pé ìwọ ni ayé sọ́rọ̀ mùsùlùmí lẹ́yìn láìdá ìtumọ̀ntàntọ́nù ṣùgbọ́n ààyè kan ọlọ́wọ́ bá fi àyà fi rẹ̀ kalẹ̀ gbogbo ó ṣe dá rárá ní ìjàmá ọlọ́run fi àyà fi ẹ̀ kalẹ̀ ìgbé ní bíbá yíò ìgbó bá bá قال لي وجاءنا رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج مني خائفا يترقبه قال رب نجني من القوم الظالمين أعطني قال الله من صاحب الأبناء تجي من أقصى المدينة لا فيه تجي لتبقى يا موسى يا موسى إن الملأ يأتمرون بك هو بقى فيها هو بقى له بقى لكم ìlú àwọn tí wọ́n jẹ́ adúmọ́gbálẹ́gbẹ̀ẹ́ ìfèrè àwọn náà láti pàmọ́rapọ̀ láti pa ọ̀rẹ́ Musa láti pa ẹ̀ fákúròj jáde kúrò nínú ìlú yìí wọ́n fọ́rọ̀ ní tàwádá ìní ńlá kàmínà nínú ọ̀sẹ̀ yìí nínú ọgbọ̀n nàìjíríà ni bí i aṣọ àti ẹni tó ṣe lè nà mímà òfófó rẹ̀ bọ̀tí ní àwọn òfófó tíṣẹ̀ rí àfaramánu náà òfófó tíṣẹ̀ rí àfaramánu ọba rí ewu tó lè jáde èèyàn lórí ọwá sọ fẹ́ ìjẹ́gbẹ̀rẹ̀ báyìí fẹ́ kú ewu báyìí báyìí o tọ̀ eré tètè o tó ti dán lójú lé lójú ọ̀dọ́ lójú lọ sọ ọkà mẹ́bù àbí àti darí àwọn èèyàn rú wà á kàtà alìbíyìnbá bẹ́ẹ̀ náà ni ìsọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn níta mọ̀ ní pẹ́lú bá jẹ́ mùsùlùmí ìwọ̀ lọ́lọ́wọ́ bá fi ká máa sọ̀rọ̀ ìlẹ́yìn gẹ́gẹ́ bí àwọn àbí ìsáfàdà máa kàfún àwọn insha Allah láàkín fi há kí ni mọ̀ fẹ́dẹ̀ ṣùgbẹ́ni tó gbé ní bíbí àjẹmá ìsọ̀rọ̀ àwọn ilẹ̀ ìgbé ẹ̀fẹ́ sọ́ra fún Allahu wa rasuluhu man lazari شرها لهذه لهم ha من هذه البدع وكان الله من هذه البدع من هذه البدع والفساد وبتودى وفراري òjíṣẹ́ tó rán wa fúnra rẹ̀ àwọn méjèèjì wọn legalize ẹ̀ kalẹ̀ wọ́n fi ṣe wọ́n gbà wá láàyè ẹ̀ káwọ́nù ìgbésí aládàdálẹ̀ abẹ́ni tí ń ṣe láburú kan sàrúgbé láburú ẹ̀ ní àkàrí ó súnmọ́ kó ran àwọn ẹlòmíì wọ́n bá wá sọ̀rọ̀ ayé aláàrẹ̀ لا الله من القول يحفظ الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما Quran chapter 4 verse 148 ọlọ́run ní láyé ìbúlọ́hùn ìjáhà bí sórí nínú ọ̀rùn ọlọ́run ò nífẹ̀ẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ tí ó dáa nípa àwọn èèyàn síta gbangba ká máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dá níta gbangba ẹ̀rì níta gbangba ìlàmà gómìnà àfẹnitán fún ẹni àsàbòsí fún tó láǹfààní kó rojọ́ wá tàbí

ومجاهد كان من كبار المفسرين من السلفين الصالحين رحمة الله عليه يعني الإمام مجاهد إمام أكبر تفسير وفي جاك الله وسورة الإمام عبد الله بن عباس إما غير الصورة في قمنت لوري آية سورة النساء قريش التفاقص 148 قال أضاف رجل رجلا فلم يودي إليه يقضي يا فتح ó ní ń tọ́fà tọ́lọ̀ ń fi ó gba àlejò kan ẹ̀rì àti níwà mùsùlùmí ìkanúwà mùsùlùmí gba àlejò mùsùlùmí ní fàlàmìwá bí ilé ìhápọ̀dé afáṣe ṣùgbọ́n gba àlejò tán kò pé ẹ̀tọ́ àlejò fálàjò ẹ̀yẹ́ sọ́nà pé yẹ ní mẹ́lùmọ̀ wọ́n wá ìdíẹ́sì ẹ̀ يقول في حديث أبي عبد الرحمن بن صخر الدوسي الإمام الشهير من إمام أبي هريرة رضي الله عنه بدو أنه حديث أبو هريرة قال Eh, man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim eh, dayfahu nígbà nígbà tó tọ́lá àtàkìyàmà ó sàkúnlẹ̀ àlejò ẹ̀ kó fàlejò lẹ́sẹ̀ àyò ń jẹ́bẹ̀ àmà hádà rọ́jò gbọ́dọ̀kùnrin tí wọ́n ní ayé àyíkórí ẹ̀sọ̀ kalẹ̀ jẹ̀má àdọ́fà rọ́jò láń wàlámiwádìí akọ̀dì ìyàfàtì ó gbà àlejò kò pé ẹ̀tọ́ àlejò fún àlejò rẹ̀ tàtẹ́lẹ̀ tí ó gbàlejò ń wá kúrò lọ́dọ̀ rẹ̀ ló wá ń sọ fáwọn èèyàn pé á ah, lábájọ́ gbàlejò mi dáadáa ẹ̀rì lábájọ́ gbàlejò mi dáadáa fàkọ́lá lóṣù fúlànà ọlámiwádìí ìlànà àkọlì àfàtì mo sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àlejò sọ́dọ̀ lábájá ṣùgbọ́n tó gbàlejò mi bó ṣe tó àti bó ṣe àlèmọ́ mo já ní kọ́lá fàkàlì kàlìjáàlò mi ṣóhìn lọ́kọ́ ọ̀rọ̀ tí ọ̀dà tọ́lọ̀ ní a mọ́ sọ síta nípa àwọn èèyàn ìgbọ́ ọ̀nà tó gbà fẹ́ lẹ́nu ẹ̀rẹ̀ wọ́n ní ilá mọ̀zúlé ma ọlọ́wọ̀ bá láyà pẹ̀lú abáṣà wò sí fún pátá ìwá ìdílé àbá ilé ìṣẹ́ kọlu ìyàfẹ́fẹ́ ọ̀dì gbàtẹ́ni tí abébáládì dúró tó pẹ́tọ́ àlejò wa náírà tó ní sọ̀rọ̀ ẹ̀ pé ó ṣe tí ó kù díẹ̀ káàtó fún wa ẹ̀rẹ̀ eléyìí jẹ́ ọ̀kan ní bákan náà wọ́n ti dì lára lè hábi kí ni wọ́n fẹ́ lò nínú ayà yìí أنه جاء الانتصار للنفس للنفس بالجانب السوفي لمنظور ما في حق ظالمه ولكلمة سابوسي فون نيشة àyégbà kẹ́ni tára rìyàn jẹ́ ẹni tára sàbò sí fún ó kọ̀m̀plín ó polongo síta tí lágbàjá fẹ́ bí ọ̀dá fún mi ẹ̀rì wàzífẹ́rò tó léhìlì náà ó sàlàyé àbòsí tó ṣe fún fáwọn èèyàn wà ìdílá ẹ̀yìn alẹ́ ìhì ó jẹ́ kí wọ́n mọ tó ṣe fún láìdá àyégbà náà bá sàmùsí látàrí ilé pàyẹ̀ntì sọ́rọ̀ ìdí ìláì aúláwọ̀ áàkì ilẹ̀ àwọn àfáàtì wa mú pé tó bá gbàgbáyì bá gbáyà kí wọ́n sàmùsí fún kó polongo ẹni sàmùsí fún síta pàyẹ̀ntì sọ́rọ̀ ìdí ìláì aúláwọ̀ áàkì tọ́ tí wọ́n máa tẹ̀sí ọlọ́dún náà bá tó bá tó bá wẹ̀ ní bíbí àti ìṣe káwá ṣe tán àti dìfẹ́ǹdì ẹ̀sẹ̀ ọlọ́run yẹn ni áúlá yẹn lóore ju kéèyàn ó dìfẹ́ǹdì personality ara ẹ̀ lọ wàhálàkì ó tún kápá lọ́dọ̀ ọlọ́run gan ju kéèyàn ó ṣerú yẹn lọ́nà wọ́n ní bá àríkà bí áhùrú mi só fi hápì hárí ní dídá ìwà mẹ́rin yìí nínú àpò òbí wọn sọ fún wa pé nínú rẹ̀ náà lọ́ fà táwọn tí wọ́n já ń sọ láburú tí wọ́n ti wà táwọn àlẹ́ ìgbà fi sọ́ra fún wọn àwọn tí wọ́n jáwọn aládàdálẹ̀ kájẹ́ kí wọ́n mọ̀ wọ́n wọ́n níwà bí dárí kájẹ́ tí mo nà sí ìhàtú lillahi wa lirasulihi wa lil muslimin àtàrí ilé yìí nà sí àtànẹ́bì ní ká máa ṣe mùsùlùmí ibẹ̀ ni ní jẹ́jẹ́ ni wọ́n láwọn fẹ́ sin lọ́wọ́ àwọn wáyọ̀ ọlọ́run àwọn wáyọ̀ ọlọ́run àwọn wáyọ̀ jẹ́ náà káwá kó wọn láwọn ní lọ́wọ́ nígbé wọn bàbá dájú wọn jẹ́ wọ́n kájọ́ ó dáyé bá wọn wọ́n tó dájú kìí àmà bá kájú mọ̀ káyọ̀wé ẹ̀ lárúgbọ́ ká dákẹ́ eléyè ìsara nàìjíríà ẹ̀yìn sọ̀rọ̀ nípa àwọn ndídíà nàìjíríà ni ẹ̀jẹ̀ bá fi nínú والكتاب ولرسوله ولأئمة المسلمين وعامتهم سويسية زعم فروان نصيرا جرى في حديث الجرير بن عبد الله البجعي يقول بعد يقول كما معنا في صحيح الإمام مسلم ولبيان رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم وبعد البلاد الذي يجب أن يبيض وإيام في فيهم أي فوائد بعد وهو عن الزكاة ayé bá ti wáyé àmọ́ fífi náà sí àfún gbogbo mùsùlùmí pé eléyìí ewu ni ẹ̀sà fún eléyìí burú ẹni yìí ẹ̀sà fún ẹ̀ wọ́n lẹ́sí yẹ àfíkọ́ tó hádà dé kama sábàtà sáré kàbí àbí sábì ọkọ̀ yẹ kama sábà kan kún náà sáré kàwọ́ kọ̀ra náà tó bá ṣe ní lọ́dọ̀ ànábì nù nàṣíyà ní káwọ́ ènìyàn ìgbé ìsìnkí ní àwọn ẹni tí ọ̀gá dá táwọn ìdílé àtẹ̀jẹ́ kan mú wọn ayà kùránì lélẹ́ ìtààmú wọn ní Suratul Nisa 1 chapter 4 verse 148 أما في السنة ماذا بانك أو سنة النبي صلى الله عليه وسلم فقد دلت على جواز ذلك سنة جفون عليه ابنة تطقع في كسر من لا يدع ولولون في في أكل كل مسلم لكلمة مسلم wọ́n bá ìpé èyí ń kọ́ ó ń ṣe tí ọ̀dá tọ́nà yóò sì lè ṣàgbákò látàrẹ̀ tọ́nà ìkó láburú látàrẹ̀ ní àwọn sọ́kù sí gbogbo yẹn láfi nínú sí àdájúwà Muhammad sallallahu alaihi wasallam ní zamnihim من ذنبهم لبعد هذه الفساد مما هم في حكم هذه البدع تأثيرا للناس منه bá dábí ṣe pẹ̀lú àtẹ́lú àwọn oníbàjẹ́ kan tí ó bá wọn bá pẹ̀lú oníbàjẹ́ ìbára wò wọ́n dáadáa ní òṣìṣẹ́ kan náà làwọn àti nílé ọjọ́ wà nínú ìdájọ́ tó káwọn ìlú lè sára fún wọn fún ó lè jìnà sí wọn ìjábọ̀ wá fún wa hadithi kan ìfìnà bẹnu sọ́yà imam bukhari wa muslim ìrìn àdífi òmìnira òmìnira òmìnira àwọn àìṣà tààrà di allah ta'ala haniya wa arzaha lọ́nkọ̀bá ni yọrù sí yánà ونستغفر رجل على رسول الله صلى الله عليه وسلم فقال يذن له بيس أخو العشيرة أو ابن العشيرة هل محمد صلى الله عليه وسلم يا وعيش على ركنك أكلك وأبا يمده يعني فلا النبي وني أي يمده في يجو ولي بيس أخو العشيرة هم يبروك إن يكيني هم يبدا يعني wani falamma dábàlá bàtàlákùnrin yẹn wá wọlé alánàlábọ̀ ìkàlá àmà lẹ́ni wá sọ̀rọ̀ tútù fún ẹwọ́n tó sọ tó tó wọlé ẹ̀yìn bàtà wá wọlé dá nẹ́bì lẹ́ni wá sọ̀rọ̀ tútù fún kóòtù ya Rasulullah kóòtù lẹ́gbẹ̀ kọ́lá aisha ni mo sọ fún ànẹ́bì pé ah ẹ̀ẹ́dẹ́ ni ilẹ̀ lẹ́sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kó lẹ́yìn náà tó máa lẹ́ntà lábọ̀ ìkàlá àmà lẹ́yìn náà lẹ́wà tó rọ̀ fún dé tẹ́ rọ̀ fún dé ilẹ̀ ya nẹ́bì فقال يا عائشة لبني مطير يا عائشة من شر الناس على بنية لين من تركه من شر الناس على بنية لين هنا لين تقول من تركه أو ودوه إتقاخا طائر فرشه هنا لين تقول طمي يفسي له ẹ̀rí àwọn èèyàn sá fún látara àwọn ọ̀rọ̀ burúkú tí yóò máa dín jáde lẹ́nu rẹ̀ anábìsọ̀ gbólómi yẹ́lọ́ pàtí alkọ́bí ìyáàdù rahmatullahi yàrí hannun bí záríkà ìyáàdù ní mọ́sá yàrí ọlọ́nkọba ní fọ́nà tẹ́gbọ́n ní yáàdù bàbá náà fáyín ká lè fi ìbáàdọ̀ ta mọ́ṣàárù ilẹ̀ já sí àwọn àdífẹ́ díẹ̀ díẹ̀ ń bẹ tí wọ́n fi kan bàbá náà lórí pé òórùn àṣìyàríyà òórùn díẹ̀ díẹ̀ lára bàbá náà wọ́n náà zárí jama ẹ́ wọ́n láyẹ̀ lè kọ̀ǹpí ẹ̀rẹ́ sáwọn tí ń ìmẹ̀lẹ̀ àṣàyọ̀ pẹ́pẹ́bẹ̀ lọ́nkọba ni yá fi wọn kọ́ ní ìyá ìkọ́lá hádà rọ́jò wọ́n lárakọ̀rin tó wọlé tó yọ̀nda lọ́dà nẹ́bí kó ń fẹ́ wọlé nìta nẹ́bí nípa yọ̀nda fún wa òyà iná tó ibn hus wọ́n lárakọ̀rin wọ́n kọ́ rẹ̀ wọ́n lábí yá fún asilamu yìí náà ìdí wọ́n ní gbọ́ta ń sọ yẹ kò sí ìgbà islam wọ́n ìka rẹ̀ fọ́lì liya'rifahu an-nas wala yaftaru bihi ma lam ya'rifu ahla sànẹ́bí sàlàyé ẹ̀ fún Aisha ìsàlàyé ẹ̀ fáwọn èèyàn káwọn ọ̀pọ̀ olówà ipò olówà àti fún yóò kọ́ bá gbàtànjẹ́ pẹ̀lú ẹ̀ káwọn yóò bá gbàtànjẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n nílé ìlọ́pàá fánàlì sallallahu alaihi wasallam tó kí sọ́ntọ́ sọ́mí fún wọn fi rọ azal hadith ayuwa da yabuwa hadith aisha aidan irú rẹ̀ wọn náà ni hadith ni ìwọ́lápọ̀lẹ̀ ìyá wa Aisha radiyallahu anha hadithi ìbáǹsọ̀ iná oúnjẹ ń lókè ní o sọ̀fí alìmáàmù Bukhari wa sunan alìmáàmù Abi Dawud wa Sèyísáàni ọlọ́nkọba ní kọ̀ọ̀rọ̀ pẹ́ gbogbo wọn sí ni ìyá wa Aisha sọ kọ́ọ̀lá ti kọ́ọ̀lá nàbí sallallahu alaihi wa sallam mọ́lá nàbí sọ nípa arákùnrin kan báyìí pé máa tún yìí àwọn méjèèjì lágbájá àti lágbájá mọ̀ nǹkan àgbọ̀n kankan yìí nínú ẹ̀sìn wáyé àgbọ̀n kankan yìí nínú ẹ̀sìn wáyé فذكر النبي صلى الله عليه وسلم فذكر النبي صلى الله عليه وسلم لهذين الرجلين بداقة النبي داقة ومدجي الليل وقال إنما هو للتأثير منهما النبي ومن جنس ونين والحكم جار على أمثالهما من هذه الفساد والبدع أن يفتر منهم ìdájọ́ tó wà fáwọn ẹ̀yẹ náà ló wà fún gbogbo àwọn ẹ̀láì aláìdá tó bá kù náà tàwọn ìdílé àti wọ́n bá ń bẹ láyé kí ni wọ́n gẹ́gẹ́ sí wọn olùdarí kakọ́lá eh, eh, abulfadli hamadu bin hajj al-asqala ní yóò bẹ́fọ̀rọ̀ allahu lahu ọlọ́run kó bá ní yáfi bàbá náà ó ní ismu wọ́n fi ṣe lálúgbé ẹ̀rẹ̀ ó ilẹ̀ àmẹ́wò fi makọ́lì àtàfẹ́ ní mẹ́sìlì mọ̀ká ní àhálùhù kàhálì rọ́jù lẹ́yìn mọ́lọ́rọ̀dá lẹ́bí sọ́lẹ̀ lẹ́bí wọ́ọ̀lù ìgbé sí àwọn arákùnrin ni ó ma wá jẹ́ wọ́n nìkan tí ó bá tí ó náà bá tún kọ̀ndíṣọ̀n tí ẹ̀ náà bá tún jọ orú ti wọn ó ní mọ̀ yóò sáṣẹ́ alùpì hàzàlbá bí ayúwa ní ẹ̀kọ́ àmìnà sọ́nà sí nínú ta tún lè fi ṣe àtọ̀ ìtọ́ka sí tó lẹ́kọ̀ọ́ kéèyàn wọ́ọ̀lù ìgbé sí àwọn aládàdálẹ̀ kọ́lọ̀dé tó lẹ́tọ̀ọ́ nìkan ọ̀rán yẹn ní lóòdí wọ̀gbà tí bá bá ká ara ìtàn lé kí ni o ọ̀rọ̀ àmẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ara ti lè rọrùn sí kàwàríjẹ̀ nípa arákùnrin ìgbà tó jápa ájú ní àwọn aṣáájú àwọn kàwàríjì in fact wọ́n lè sọ fún gari number one tó gbé lórí àwọn kàwàríjì òun tó kò wẹ́ ìṣẹ́ra àtẹ̀rí ilé ìfẹ̀lẹ́sẹ̀lẹ̀ ní ojú ogun kò lẹ́yìn ẹmọ bí ọdún kẹsàn kọ́ yẹ nìlẹ́ ní ẹjọ́ lọ́n sí ọlọ́run ọlọ́run ká mọ̀ sí ní ogun ní lójú ogun kò lẹ́yìn ẹpà bó fi lójú ọ̀lábọ̀ ọlọ́run pé èrè tó pọ̀ fọ́ọ̀mù sí ní èrè ojú ogun nì ni wọ́n wá ń pín ànábì wá ń fún àwọn tí wọ́n dẹ̀ gbà fúlàǹtì láti fa ojú wọn mọ́ra sálébọ̀ pé ah báyìí lẹ́bí dájú lámbásọ̀ sálámbásọ̀tẹ̀ láti jẹ́ ọjọ́ yìí kó mọ fẹ́ lómi ní ọmọ ẹ̀kánẹ̀ ní ìyógun ọmọ ẹ̀kánẹ̀ ní ìyógun ní ìyógun kò pẹ́ kó jìyàn lórúkọ wọ́n ìfẹ́ wa tẹ̀lé ni wọ́n náà wà lóko náà lọ́jọ́dá wọ́n ẹ̀yìn gẹ̀rẹ́ Muhammad gẹ̀rẹ́ Muhammad ṣe déédé ṣe déédé bọ́ sí pé yí ọ̀dọ́ tún ní pánákánáká ìgbẹ́ inú hadith ni pé ojú rẹ̀ ṣe sí ní ojú ọkọ̀ ọ̀pọ̀ ànàkàrà kàfí ń wò bìrìbìrì tó wà lẹ́yìn ń wò ẹ̀yìn nígbàtàrà ìwò gbé lọ́dún ní ẹ̀yẹ́ ìrẹ́ Muhammad ṣe déédé ìrẹ́ Muhammad èyí tó ń pè yí ọ̀fíwá ìrọ̀lú ọ̀nà ó sọ síta kan pé ní kéèyàn láyé àbá mi ó tẹ̀lé ìjà nẹ́bí ọlọ́run ah bànújẹ́ bá nẹ́bí ìjọ kan sọ bànújẹ́ bá nẹ́bí ìjọ kan sọ wọ́n ló fi ọlọ́run bá wá sọ̀rọ̀ kọba ìtọ́ ìmọ̀ lọ́hùn áhì Musa ọlọ́run kó bá sí yìí tẹ́sọ sí mi yìí tó wọ́n tẹ́lọ̀ dá ṣọ́pà fún ṣọ́pà tàbí fẹ́rẹ̀ wọ́n sọ tó burú jù bẹ́ẹ̀ lọ sí ó ṣe sùúrù tó bá rí bẹ́ẹ̀ èmi lórí bí wọ́n sá lọ ní ó ṣe sùúrù lórí ẹ̀ ẹ̀ tó ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ sáà wá dúró síbẹ̀ ẹ̀nàbí ò dúró síbẹ̀ o ẹ̀nàbí wa sọ̀rọ̀ nípa arákùnrin nígbẹ̀yìn ń bọ̀ bá yá àwọn èèyàn tí wọ́n rí bí èèyàn rádà máa dábí tí lórí kò wẹ́ sí ọ̀rọ̀ àwọn tó yẹ kí kọ́ wọn èèyàn kan wọ́n jẹ yàtọ̀rọ̀ hún lórí kò hàn náà nígbà tí wọ́n bá padà dé ní ilé àgbẹ̀bí ọ̀há sí ayé wọn máa ka kùránì láàyè já oṣù hànà ẹ̀jú rọ hùn wọ́n kàn ká náà yẹ kò kọjọ́ òdùgbò ń wọ ìlébi mọ̀rọ́pà sáàlì nínú ọ̀rọ̀ níyà bí àrùn sí máa ń jáde kúrò lẹ́nu ọrún ọfà tó má pírí bí ṣe ẹ̀nà ẹ̀wọ̀n pé fọ́ọ̀sì ní ìjáde mẹ́tìrì bẹ́ẹ̀ ni ó fi lọ sí fọ́ọ̀sì jáde kúrò ní àfihàn olórí ìlú wọn ní kò lórí ìkúrúkún kankan àìsàn rẹ̀ ló wà lára ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àràká àti ti ń bẹ láwùjọ wa nídìí náà ti káńtún náà láwọn ìṣe dáwà lórí bí ilé nínú ìlójú wọn yìí àlàó máa fi lọ́wọ́ ẹ fara wọn lọ́bàjẹ́ tó ti mọ ayé ńlá nípa tẹ́lẹ̀ ní ìgbẹ́ ẹjọ́ lórí ààrẹ ara yín náà lórí bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ ọ̀hún náà lẹ́ẹ̀dẹ̀ fún ara yín náà ọ̀rọ̀ yìí ò ní lójúkù àwọn ìbí ìṣó lórí kan kó pẹ́ yìí gbólórí yìí kan jẹ́ ìṣe ìjẹ́ ti ilé sọ̀rọ̀ lọ ni wọ́n fi lé ìrìnà dànù wọ́n ti lérí ọ̀rọ̀ eh, eh, para ìyàwó náà láti sí wọ́n náà bá ti kéde wọ́n lè kọ́lẹ̀ lórí ẹgbẹ́ wọ́n fi lọ náà kò mọ̀ jẹ́ ọ̀fà wọn kúlù àlùbá àwọn tọ́lọ̀ ní kí wọ́n nílò àkáì káwọn olókà máa Àrẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam. Ó láwọn tí ó jẹ orú ẹni arákùnrin wọ́n ń bọ̀ wá nígbà tí òun náà dájú láyé mátàwà ní òdájú láyé máa. Àwọn èèyàn táǹsọ yìí àfúráwọ́n al Wọ́n ma Kùránì dáadáa wọ́n ma ká. Wọ́n láyé já wọ́n mọ́rọ́pà záàlì nínú rọ̀míyà gẹ́gẹ́ bí arú ṣe jáde kú lẹ́nu ọmọ ọfà ẹni alábìnrin ẹ̀tọ́ló na hàn lẹ́yìn islam àwọn mùsùlùmí ni wọ́n mọ̀ pa mùsùlùmí ni wọ́n mọ̀ gbógun sí ọ̀nà tí ti mọ̀ ń dà ṣẹlẹ̀ jù láyé ó dàbí ọ̀rọ̀ kí ni politics yóò sí nígbà bá ta fara olórí náà olórí ìsìn mùsùlùmí lọ́wọ́ rí ní àgbẹ̀yìn lọ́wọ́ rí ní ẹni bọ́ ìjọba tó sọ̀pọ́ọ̀tì àgbọ̀yìn olórí sàbòsí ẹni Eh, tó náà sáyé lábẹ́ rẹ̀ tó náà ti wá lábẹ́ rẹ̀ àbó ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ àbó ní ìkàkà pẹ̀lú gọ́ọ̀mẹ́ntì ní ìlú ẹgbẹ́ náà kan bá kù ìgbórí kan sọ yóò ti jáde lẹ́nu bàtà inú màkàwà dọ́kítọ́rù yóò sọ fọlọfọlọ wí láì máa yé ìbàjá ń tirẹ́ ìgbẹ́ni bọ́ọ̀lì tó bá tó wà pẹ̀lú wọn náà ẹ̀ máa pa wọ́n papọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀dá àbàrà máa tó wá débi kéèyàn sí gbogbo akálukú á mọ lọlẹ̀ ẹ́sì sí lọ́sí ìlú pé gbogbo wọn àwọn lábẹ́gbẹ́ kan ti ní olókùn tá lù láyé dájú lọ́jábọ̀ fọ́lọ́mọ ọba àyíká àmì ìpadà wọn rìnmọ́ láyé láyé ìdájúgbó máa ṣe báṣubáṣu máa pa ọlọ́pàá àwọn èèyàn lọ́gbẹ́ ìfẹ́ yọnú àwọn èèyàn ní adájú ní yàtọ̀ lónà hálà ní Islam àwọn táwọn sọ yìí wọ́n bá dé wọ́n máa pa wọn mùsùlùmí wọ̀yádà àwọn na hálà àwùjá wọn á sì fà wọn tí ń ṣẹbọ tán gbórí àwọn èèyàn zuwú wọ́n lọ pàṣẹ ara anábi ní làíní aná àjírá tó hom àwọn tí mo ń sọ yìí tí mo bá bá wọn láyé tó ń gbọ́nà ìlàkùnrán nìkú láyé ní àti sí pọ̀ lórí ẹ̀ ọmọ bí abíta bí sáré gbé parí rabi allah sára àríkọ wa àrùn anábi ní ó mọ kí ìrùn tẹ́yìn kàbí òde tí rẹ̀ ó mọ gbàgbẹ́ ànẹ́bí ńlá yín ní ọ̀nà àdìlá tó wọ́n kémi ànẹ́bí bá bá wọn láyé àti sọ́n bá wá sáyé kémi ànẹ́bí tó kú ìjùmọ̀ rẹ̀ yẹn láàtú lánàá kọ́ láàdín ànẹ́bí ní máa fi ní ṣe wọn yẹn yẹn just like bí ọlọ́wọ́n bá ti dìbí wọ́n pa àwọn ìran ádìrẹ́ tó sẹ́ni kankan fún wọn bẹ́ẹ̀ ni máa fi yanjú gbogbo wọn náà pátá wọn ànẹ́bí ní fa asara nínú ìhú ànẹ́bí àwọn afá ní fa asara nínú ìhú ànẹ́bí inú ọ̀rọ̀ ká ànẹ́bí sọ yàrá pé ànẹ́bí wọ́n mi gé ìsìnkú òwe ìṣúrọ̀ kó máa lọ nígbò sọ ọ̀sọ̀ kúrò náà lẹ́bí kan lẹ́bí rẹ̀ òun ẹwọ dáadáa nígbà mi bí i ààzà ẹlẹ́bí ápẹ́lẹ́ ààzà lẹ́yìn eléyìí àwọn tí ó jọ ọlú ẹ̀ náà wọ́n ń bọ̀ wá tó bá dára ní ìbò nàbí sallallahu alaihi wa sallam wa amma ni huwa ala shakilati lẹ́bí wọ́n mi gé mú wá ni so ilé ilé ayé àlúwà al-Qur'an ilé ilé súnà nàbì sallallahu alaihi wasallam yẹ ló fà sí abúfaraj abdurrahman ibn al-Jawzi ghafara Allahu lahu bàbá nígbà tí wọ́n ma sọ nínú tíra wọn kàmà sí mọ̀ná sí balẹ̀ ìmọ̀ Muhammad nǹkan bí kẹtù ọ̀rọ̀lá fífi tírì ìdára kejìrì وليس فيه دكتور عبد الله بن في الموسم والتركي أحسن الله إليه وأحسن الله عقيدتنا وإياه جماعة àbẹ̀fọ́nà bí ìgbẹ̀lẹ̀ jáwọ́ sí àbánà ti kúrò láyé sí orí lọ́gbọ̀n ọdún mẹ́jọ nígbà tí wọ́n máa sọ̀rọ̀ yóò kọ̀ọ̀kan bí lẹ́yìn ọ̀rẹ́ yẹ nígbà wọ́n máa sọ̀rọ̀ wọ́n ni wàkọ̀dì kálẹ̀ lè máa mú abdullahi hamad ibn hanbali yẹn ya shaibani nígbà tí wọ́n sọ pa ìmọ̀ muhammad ibn hanbali wọ́n ni muhammad ibn hanbali wọ́n jẹ́ ìyà kan tó ṣe pé lè ṣe dákì tàmà sókè níbi sunnabi látara ìsíríọ́sì wọn sí sunna nẹ́bì ìsíríọ́sì sí sunna má jẹ́ kí wọ́n dára dánwó rèé mọ́jẹ́ káwọn èèyàn mọ́ sọ tó takò àti bẹ́ẹ̀ lọ́rin wà náà yìí alẹ́lẹ́ bídà àti bí sí àbíná Muhammadu ṣe serious láti máa kọ bídí àfáwọn èèyàn ní yàtàkàlà mo fi jẹmọ́ àti nílẹ̀ ní àfíyà ìyẹn lè yìí mọ́ Muhammadu ibn Hanbal yóò ṣe mọ́ máa sọ̀rọ̀ nípa àwọn owó ẹ́ àjẹmọ́ àrẹ fi jẹmọ́ àti nílẹ̀ àfíyà láti máa sọ̀rọ̀ nípa àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn nínú àwọn afá mọ́ Muhammadu wọ́n mi dé sí wọn. wọn tó sì wọ́n mi dé sí wọn ìwọ̀n iṣẹ́ yẹn àwọn tó sọmọra lé èèyàn ni wọ́n lóòótọ́ wọ́n ní ìtàkọ́dára nínú ọmọ yóò fún ọ̀ṣùnà ṣùgbọ́n bá tán bá rí pé tó tako súnmọ̀ jáde lọ́wọ́ àwọn ẹni bí ẹni ìrìn díẹ̀ yìí lẹ́wọ̀n ní mú Muhammadu láti mọ́ tẹ́kí ni láti mọ́ takùn wọn láti mọ́ wọ́n nìdí sí wọn ni ẹ̀rì هذا الذي قاله أبو الفرج عبد الرحمن بن الجوزي رحمة الله عليه وغفر الله له وكلامه محمول على النصيحة للدين ilé tí ìmọ̀ muhammadu yìí bá wọn jàmáà tó nílẹ̀ àfihàn àwọn ẹnigé ní yẹ̀dí yẹn náà wọn àfáàmì ìfẹ́ẹ́fẹ́ torí tí wọn torí ẹ̀sìn ọlọ́run ni wọn kàlá mọ̀ muhammadu wàlá ẹ̀rì àmẹ́sí láti lè dín ọ̀rọ̀ fún muhammadu àmì gbé sí kò pé asá ní ẹ̀ẹ́ dájú ni wọ́n ẹ̀ẹ́mọ̀lẹ́bí ẹ̀ríkọ́nà dáa ẹ̀ẹ́mọ̀ sọ́ra wọn mọ́ kí ní kàwọ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn ń gbọ́ ní ìdíje ń gba nínú jẹ́lẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn tó lóun ṣe súnmọ́ ìlànà ìdájọ́ láti eléyìí dáa wọ́n tẹ̀ bá ń bẹ̀ẹ́lú báwọn tí wọ́n wọ́n àwọn èèyàn gẹ́ẹ̀sì líyà tó bá fẹ́ èyí tó nà kalẹ̀ rí ọ̀rọ̀ ayé ẹjá jọ tó lé rí ọ̀rọ̀ ayé ẹmọ́ tako bí súnà gbé wa tẹ́yìn náà ń bí ní ìdùnnú ẹ̀ abadan àyíṣe bẹ́ẹ̀ ní ẹ̀bá ṣe lẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀ ìdílé tí so gbogbo àwọn mùsùlùmí nígbà ní omi òtó àwọn tí wọ́n dáwọn títà bá jẹ́ torí ìtọ́lọ́mù títà ìṣe torí ìkan ní ìrántí yá yẹni wá kọ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn alájọ́ súnà lélẹ̀ ogún mi ogún mi ọ̀sẹ̀ ní ẹ̀yìn ó dà fi ìfà kásà àforíjì fẹ́ yóò dé bíbí àti kásà àforíjì fọmọ ìyàwó àforíjì súnà níbi àìsàn sí ọ̀pọ̀lọpọ̀ délé ni ní pé gbogbo tí ṣe wánà personal interest tara wa náà ní bí ọ̀pọ̀lọpọ̀ gbọ́mí sí omi òtó tọ́pọ̀lọpọ̀ ń fà ṣùgbọ́n ìdíkó jẹ́ kọlọ́ọ̀mù ọba nínú ìjàlómi méjèèjì àti nínú òbínú kéèyàn bínú tí bá ti lọ́dọ̀ àwọn ẹni ẹ̀ẹ́sà nínú àwọn èèyàn ẹ̀ẹ́sà nínú àwọn èèyàn ni látàrí ilé ilé yóò fún wa láǹfààní láti máa kó wá fún wa ọ̀rọ̀ àwọn tí wọ́n jù wá lọ àti wọ́n sì sì láàmù sáájú wa ní ọ̀sọ̀fáàbá ti wọ́n lẹ́bí náà aṣẹ́ wọn àhùn mi láti tàbí àyín bí wọ́n tí wọn náà láàmú ọkọ̀ wá tó lẹ́tọ̀ọ́ àbí ọ̀lẹ́tọ̀ọ́ káwọ́ mi tí ó sàwọn ilé ìjẹ́ sára fún ìfẹ́ ìlera eré ìdáfihẹ́ sára fún ilé ìní nǹkan báyìí lára àwọn ní nǹkan báyìí lára ìdẹ́sẹ̀ gbé wa ní kìí sì ṣe dáwọ́ ọ̀tẹ̀ ìdí ni ó ṣe jẹ́ mi àlàyé ó sọmọ wá sórí ayé ẹ̀lẹ́kùnrin ìgbàgbọ́ iná lọ́jọ́ wúlò fún ajé sọ́wọ́n kan wọ́sọ́lọ́gbọ́hù وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته